يهدي من يشاء ويذل من يشاء والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó fi wá mọ̀nà lọ sínú ẹ̀sìn Islam ẹ̀sìn aláfíà ọba yìí òun ló ṣàwá lọ́kọ̀ọ̀kan tó wá fi ìfẹ́ rẹ̀ àti ìfẹ́ ẹ̀sìn rẹ̀ síwá lẹ́mìí ó ṣàwá ni ẹni ọlọ́run bá sì ti sà tó bá ti fi mọ̀nà ọ̀sẹ́nìkan tí ó sọ́nù mọ́ ẹ̀rẹ̀ ńdọ́lọ́wọ́ bá ti sọ́nù ẹ̀rẹ̀ ńdọ́lọ́wọ́ bá ti sọ́nù ọ̀sọ̀nù náà nìyẹn ìtí wọ́n ní kágbéyẹ̀wò òun náà ní sókí torí sókí lásọ̀ nínú ọ̀rọ̀ àwọn ṣíà àwọn òwe ni wọ́n pè láwọn ṣíà manhum ash-shi'atu wa ma hiya aqaiduhum àwọn òwe là ń pè ní ṣíà àwọn wo ni àwọn àdíọ́kàn wọn irú ìsìláàmù wò làwọn ń ṣe àtàṣáyọ̀ wọn ní ìmáṣẹ̀sìn àwọn ṣíà ni wọ́n pè ní tàṣáyọ̀ wàdínú jẹ̀dìdì ẹ̀sìn tuntun míì ni já àbádà rasúlì sallallahu alaihi wasallam ẹ̀sìn náà ní tí wọ́n pè òun náà ni pé bí imamati aliyin radiyallahu ta'ala anihu bada rasuli sallallahu alaihi wasallam bila fasl wa nafuyu al-imamati عن أبي بكر وعمر وعثمان رضوان الله عليهم أجمعين wọ́n ni tí wọ́n ń pè ní kéyàn ọgbẹ̀sìn ṣe à òun Ali ibn Abi Talib igbá kẹrin àwọn sahaba ipò òun ni ìmáàmù tó kàn lẹ́yìn ìgbà tí ànábì ti lọ bá ànábì ṣe lọ yẹn Ali lọ yẹ kí ọmọ adarí Islam kìí ṣe Abubakar kìí ṣe Umar Uthman ìtí wọ́n pè ní tàṣáyọ̀ òun náà ni náfúyùlẹ̀ ìmáàmà anil khulafa asalasa abubakar àti umar àti usman wọn lẹ́tọ̀ láti jẹ àlífà lẹ́yìngbà tí anabi lọ ìdí wọ́n pè ní ṣe àníyẹ lẹ́yìn náà takfiruhum àwọn sahaba tí wọ́n ní wọ́n lẹ́tọ̀ sí àlífà yìí abubakar umar usman wọ́n gbà pé nígbàtà anabi kú èrìtàdù wọ́n ti kú ní inú islam wọ́n ti di kèfèrí ẹni bá fẹ́ gbẹ̀sìn síyà ìdí ọgbàgbọ́ ní sọ yẹn o tí wọ́n ní àwọn síyà àwọn síyà wọ́n pọ̀ ní Iran wọ́n wà ní Iraq wọ́n wà káàkiri àgbáláyé ẹ̀sìn wọn Islam ti wọn òun náà ni pé Ali òun náà ni àlífà Nabi, lẹ́yìn bàtà nábì lọ ẹ̀yọ́ miami irú lórí yìí kí ni túmọ̀ ẹ̀ àtẹ̀sìmíyẹtu بالروافد الشيعة يسمون أنفسهم باعتباع علي رضي الله تعالى عنه àwọn ṣíyà tàwí wọ́n a máa pè wọ́n ní rọ̀wáfid rọ̀wáfid a ń pè wọ́n ní rọ̀wáfid yìí kí ló dé tí wọ́n pè ní rọ̀wáfid látara rọ́fàdọ̀ yẹ́rẹ̀fọ́dọ̀ wọ́n ni torí pé rọ́fàdù imamata abubakiri wa umara wa usman rọ́fàdọ̀ ó ní pé wọ́n tako wọ́n kọ sílẹ̀ wọ́n gbé jù sílẹ̀ wọ́n láàmà pé wọ́n nọ̀rọ̀ wáfìn nítorí pé wọ́n gbé jù sílẹ̀ pé Abubakar kò lẹ́tọ̀ọ́ àlífà Umar kò lẹ́tọ̀ọ́ àlífà Uthman kò lẹ́tọ̀ọ́ àlífà àwọn rọ̀ fábọ̀ ìmáàmà wọn wọn àwọn rọ̀ fábọ̀ ni wọ́n fi ń wọ́n ní ìjàmbá ali ìhun ló yẹ kó jẹ àlífà lẹ́yìn ànábì wa sallallahu alaihi wasallam nígbà wọ́n ti wá ṣe jàǹbá yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn sàhábà tó tún kù tí wọ́n fọwọ́ kún àlífà wọn tí wọ́n kún wọn lọ́wọ́ wọ́n nígbà tí wọ́n ti wá jẹ àlífà táwìn wọ́n ti wá kù nínú ẹ̀sìn wa ètí wọ́n pè ní ṣe àná nìyẹn ní ṣókí lẹ́yìn náà wọ́n ti wá di kèfèrí lẹ́yìn náà wọ́n ti dẹ́ni ebú ó ti dẹni táwọn ọmọ gbéṣe pé wọ́n sì di ọmọ náà kan tó jáde láyé ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa gbogbo àwọn sàhábà pátá ni wọ́n pè ní kèfèrí lẹ́yìn Ali àtàwọn ọmọ rẹ̀ Hasan àti Hussein àtàwọn mẹ́ta nínú àwọn àgbà sàhábà al-Miqdad ibn al-Aswad àti Abu Dharr al-Ghifari àti Salman al-Farisi àwọn mẹ́ta yẹwọ́n yẹwọ́n lẹ̀ báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣe rí àwọn sí àtàwáwì oríṣiríṣi ni wọ́n báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ nashatul madhhab ash-shi'i wọ́n láwọn sí àyí wọ́n bẹ̀rẹ̀ ojú ọ̀nà àwọn àtẹ̀sẹ̀ tuntun wọ̀nyí nígbàtí ànábì lọ́tán nígbà ó dàsìkò Ali radiyallahu ta'ala àwọn Júù tọ́jẹ́ pé wọ́n bá nábì fàá ní Madina tọ́jẹ́ pé wọ́n hàn nábì léèmà wọ́n fẹ́ pa Islam wọ́n fẹ́ pa iná súnà nábì àmọ́ wọn lágbára torí pé ànábì ń bẹ láyé nígbà bákìrì ń bẹ ipa àwọn ọ̀ka ipa àwọn ọ̀ka bóò ni wọ́n ṣe rí Umaru sí nígbà tó wá di pé Usman débẹ̀ tọ́jẹ́ pé àwọn ọmọ ìyá kan àwọn ni wọ́n sá gbìyànjú láti pa Usman ikú Uthman bin Affan òun náà ni àkọ́kọ́ fìtínà lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní fìtínà tó gajù àwọn Yahudi wọ́n wá rí pé àwọn mùsùlùmí èdè àìyedè díẹ̀díẹ̀ tí ń bẹ láàrin wa látara pé ṣé ká kọ́kọ́ lára àwọn tí ọpa Uthman ni àbí ká kọ́kọ́ yan àlífà náà ká tó gbẹ̀san lára àwọn tọ́pa ẹni òkò àwọn ṣe àwọn wá lo opportunity yẹn àwọn yahudi wọ́n lo opportunity yẹn wọ́n wá rán abdullah ibn saba kí ni mo pé abdullah ibn saba o ni wọ́n wá gbé dìde wọ́n ní kó lè ṣe bí ẹni tí ó gbà islam láì ní gbà islam òun lọ́wọ́ rúmọ́ wọn nígbà ọwọ́ wọn láàrin ó bẹ̀rẹ̀ sí sàlàyé fún wọn wípé wàgára sàtàṣà yọ̀á ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí gbìyànjú ṣe à wọ̀wọ̀lẹ̀ kọ́wọ́lù bí imama ta'ali wọ́n wá ń pariwo fún àwọn tó wà ní inú mọ́ṣálásí nínú àwọn tó kù nínú àwọn mùsùlùmí wípé islamu tá ń ṣe yìí àwọn àkọọ́lẹ̀ kan bẹ tá nábì ti kọ sílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọn ò fúra sí o àwọn kan ni wọ́n fi pamọ́ o wọ́n ní kí ó ní Ali tó jẹ́ ọmọ ọ̀nkú ànábì tó tún jẹ́ ọkọ fún ọmọ ànábì Fatima òun lànábì ní kọjá àléfà lẹ́yìn Yahudi ní sọ bẹ́ẹ̀ Yahudi tó sínú ẹ̀sìn Islam ọfẹ́ máa wá dájọ́ tí ń bẹ nínú ẹ̀sìn Islam ní wọ́n sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ pé ẹ̀rí pé Ali òun yàtọ̀ láàrin àwọn sàhábà yòókù ẹ̀rí pé Ali bó ṣe wà yẹn ọjọ́ ànábì ẹ̀rí pé Ali ní ẹbí ànábì ni ànábì sì kọ́ kalẹ̀ ànábì sọ kalẹ̀ àwọn mùsùlùmí wọn wò bíkínà wọn wí lẹ́nu yìí nítorí wọn kọ́ kalẹ̀ yìí kò sínú koran nítorí wọn sọ kalẹ̀ yìí kò sí nínú súnà níbo lọ́wọ́ wà ó láwọn abubakar umar usman àwọn ni wọ́n fàwé náà ya àwọn ni wọ́n fi pamọ́ nítorí láti sàbòsí fún ali ali yìí ń gbọ́ padà tún yá àwọn nǹkan nu wọn wọ́n á pẹ̀lẹ̀ sí nífẹ̀ẹ́ ali wọ́n wá ń kórìíra àwọn sàhábà gbà wọ́n ń kórìíra wọn bí wàhálà yẹn ṣe wọlé nìyẹn abdullahi bónú kíni bónú sábà òun ni ó gbé ẹ̀sìn yẹn wá abdullahi náà lọ́lọ́hun jẹ́ ibùn sábà yọ́ mọ̀ wá pé àwọn kọ̀ọ̀kan tó bá ti rí pé ẹnífẹ́ alé o ẹnífẹ́ alé o onìkan ni wọ́n máa kó wá ipe ànábì sọ nípa àwọn aráalé aráalé ni Fatima aráalé ni Ali wọ́n wá gbàgbé pé Aisha náà àti afúnṣọ́ ara ilé ànábì ni àmọ́ Aisha àti afúnṣọ́ wọ́n sí àwọn ọmọ àwọn Abubakar Omar Uthman lọ́dọ̀ àwọn ṣíà Aisha kèfèrí ni lọ́dọ̀ àwọn ṣíà afúnṣọ́ kèfèrí ni wọ́n ní huma kafiratani mukhalladatani finnar tó wà nù tírà wọn ṣe àní wọ́n ní afúsọ́ ìyàwó ànábì àti aisha ìyàwó ànábì ọmọ náà ni wọ́n wọ́n sì pẹ́ ná kọ́dà wọn ò ní jáde mọ́ ìyàwó ọ̀gá wa ìyàwó ọ̀gá ti wọn náà bí wọ́n ṣe ń sọ ló jẹ́ àbọ̀ pé wọ́n wá dà nǹkan ni wọ́n ṣe muslim èyí lè jẹ́ mùsùlùmí òdodo kọ́mọ̀ pé ìyàwó ọ̀gá rẹ̀ ní kèfèrí wọ́n ní ìyàwó aisha oníṣìnà ni ẹ̀yin lè jẹ́ mùsùlùmí òdodo kọ́ máa ń pe ìyàwó ọ̀gá wa ní oúnsìnà wọn ní kọ́lá tó wá dìgbẹ̀yìn ayé nínú àwọn eléré àwọn wọ́n padà dìde nínú sàárè káyé tó parẹ́ yóò wá jí Aisha nínú sàárè yóò wá nínú ẹlẹ́gbà sínà lẹ́nu rẹ̀ lọ́wọ́ àwọn eléyìí wọ́n wọnú ẹ̀sìn láti dẹ̀sìn rú ni wọ́n ṣe àtú ikhwatul iman àwọn ṣe àtàwáwì eríṣiríṣi ni wọ́n àwọn nǹkan bẹ tọ́jẹ́ pé zaidiya ni wọ́n ń pa wọn afáwà al-Baghdadi wọ́n ní inna rafidata ba'da zamani Ali radiyallahu anhu arba'a wọ́n nígbàtí Ali lọ́tán wọ́n pín sí mẹ́rin àwọn nǹkan wọ́n pè wọ́n ní zaidiya shi'atun zaidiya wọ́n pa àwọn kan ní shi'atun imamiya wọ́n pa àwọn kan ní shi'atun kisaniya wọ́n pa àwọn kan ní gulatu shi'a ṣẹlá wọn zaidiya yẹn àwọn pọ̀ ní Yaman àwọn ìmàmíyà àwọn pọ̀ ní Iran ìmàmíyà ni pé àwọn gbà pé àwọn ìmáàmù méjìlá Ali àti asan àti Hussein àtàwọn ọmọ ọmọ Hussein wọ́n wá pé méjìlá wọ́n láwọn ni ànábì yàn wípé kí wọ́n máa gbapò lọ́wọ́ ara wọn tóun bá jáde láyé tí Ali bá ṣe kí ni tọba ti kú kí asani ọgbà tásani bá ti kú Hussein ọgbà Hussein bá ti kú wọ́n sàkà gbogbo wọn ní padà wákà wọn àwọn náà ń pè ní ìmàmíyà sẹ́ẹ̀rí àwọn kìsàníyà ọ̀kan làwọn yẹn náà bùlátò ṣíà àwọn yẹn wà àwọn ni wọ́n sọ pé khanal aminu khanal aminu wọ́n ní ali ibi táwọn fẹ́ràn rẹ̀ dé wọ́n ní jìbìrìlù tí ọlọ́run bá ní kú fún anabi ní koran wọ́n ní jìbìrìlù yẹn alamin ó ṣe jàmbá khanal aminu ó jàmbá jìbìrìlù jàmbá ali ní koran ó wá lè ibi àwọn tó bá ti wọn dé nìyẹn àwọn nǹkan tún àwọn èèyàn ní ali gangan òun náà ni ọlọ́run ọlọ́run gangan ni ali ọ̀kan náà wọn ní ìran ó sì yanu ó ní ali rabbuna yawmal qiyamah ẹni tó bá dé jọ́lì kìyàmà ó ní ọlọ́run ọba tẹ́rin retí tẹ́ fẹ́ rí yẹn ẹ̀ẹ́kàn ní pé ali ní ọyọ̀jú sí yín torí ali gangan lọ́lọ́run